وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wọn àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. rabbil alamin. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba wa alhamdulillahi ọba tí ó dá wa sí títí di ọjọ́ tòní ta'alaita rabban nasi an qawli man da'a siwaka ilahan anta a'la wa amjadu سواك إلها أنت أعلى ومجد kábíyèsí ọlọ́run ọba náà ọba tó kọjá gbogbo táwọn èèyàn ń gbárí sí wọn lónìí. àwọn lè jẹ́ rọ́bà náà sí àwọn kan lè máa ń dà á. ọlọ́run ọba ti wá jù wọn lọ́jìn síra wọn. àwọn kan lè máa ń dà á. ọba òṣè ọlọ́run ọba tó dá yàtọ̀ ọ̀run òṣè gbẹ́sẹ̀gbẹ́ nǹkan mẹ́ẹ̀ tí wọ́n tún sí wọn. wàá ká ìlàhán ní àǹtà àlàwà mujado. Ọba tí ó yàtọ̀ pátápátá sí nǹkan mí táwọn èèyàn tó ń pè lọ́lọ́run lẹ́yìn wọn. Wàgà ìlà àní àwọn tà àlà wà mujado. Ọba tó jẹ́ ká mọ̀ pé gbogbo wọn tó kù táwọn èèyàn ń sìn àtàwọn tí wọ́n ń sin gbogbo wọn pátá ohun tó ń dá ni wọ́n kákè ìjọ́rọ̀ ọba náà. Lákàlẹ̀ kọ́líkù wà nàámà wal amru kulluhu. Ọlọ́run àwa gbà ju ọjọ́ sẹ́lẹ̀ wà níbi kan tá lọ̀dọ̀ ẹ láwa o. Lákàlẹ̀ kọ́líkù kún wà nàìmá. àwọn kó ọlọ́ba tó ní kó dá àwọn ọlọ́ba tó ní kó pèsè ọlọ́ba tó ní gbogbo nǹkan yìí ní kápá. wàhálà amúròkú lòkó. àwọn tá à ń pè ní àlámọ̀rí ẹ̀dá láyé ọ̀rọ̀ wa láyé ètò wa láyé gbogbo ìṣẹ̀mí wa pátá ìwọ ní lọ́dọ̀. فإياك نستهدي وإياك نعبد wa náà náà la ń béèrè lọ́wọ́ rẹ pé kò jọ túbọ̀ wá ṣàlékún wa má jà ṣe nǹkan míì mọ́ má jà kárí àpàdà sí a fi máa mú nǹkan míì mẹ́sìn tó làbọ̀ wá lọ́rùn pé ká ṣe yìí túbọ̀ tó bákan náà gbèsè ayé wa náà darí wa má jẹ́ àṣẹsẹ̀ gbé má jẹ́ àṣẹ decision take má jẹ́ àṣìrìnrìn ìta àti ṣe ní mistake sẹ́yìn ìyá fi wọ ọlọ́run ìwọ náà là ń bẹ̀ wọ là ń sìn ọ̀dọ̀ ẹ náà fi gbogbo ọkàn wa sí àmọ́ kókò sọ́nà àbáyọ fún wa ọba wa fún ìpè òdodo abẹ́lẹ̀ wọn olùgbọ̀wọ́ ètò náà kọlọmbà fún wọn ní ẹ̀sùn dáadáa. peter abasef ṣe rò dé nínú sọ̀rọ̀ tó fọ́ àfẹ́rí ibẹ̀ náà láti fi ṣètò wá dé. àlọ́ ọ̀nà lọ́gà àǹzálàmínà sàmà ìmà á. ọlọ́run ọba ní sibẹ́rí fún wọn ọlọ́run ọba náà tí rí ni. àlọ́mùtẹ̀rọ̀ ọ̀nà lọ́gà àǹzálàmínà sàmà ìmà á. gbogbo wa náà ta ṣáà ńlájú là ń wókè láàrin sánmà náà ọlọ́run arìbó ṣe fẹ̀ tó arìbó ṣe gùn tó arìbó ṣe ká tó alam tara Allahu akbar anna Allaha anzala minas samaa'i ma'an àdẹ́mí ìwò pé kí ló wá gáńbẹ̀ ọgọ́là àwọn tó síwá ìwọ́rẹ́ nìkan náà ọlọ́lá ayé kọ̀kọ́ kọ́lé sọ́mọ̀rí ni Àláhùnmútàrọ̀. Gbogbo gígùn olé rẹ̀ ó níbi tó lè gùdé. Àláhùnmútàrọ̀ àìní. Ìjọba orílẹ̀-èdè kan sí kọrí. Annàlọ́. Ọba tí wọ́n halẹ̀ àwọn alágbára ayé náà kílẹ̀ gbọ́ tí wọ́n kọrí tó wá kan sọ́mọ̀ lókè. Ọ̀tọ́bẹ̀. Ní àṣàmà ìmọ̀ àà. Ọlọ́run bá lọ òun sọ òun lòun sọ òjò kalẹ̀ omi òun sọ kalẹ̀ láti sọ́mọ̀ lókè. Àkọ̀rọ̀jìnà bí i sàmọ̀rọ̀ ti mọ̀kútálífà ní àlúwà nù ha. Sísọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ àwọn omi tó ń wá láti sánmà lókè yìí. Fàákọ̀rọ̀ ìjìnà bí i sámà. Ọlá ní lára tó ń fi ń ṣe náà ni pé. Àmọ̀rọ̀ tí mo kó tẹ̀lé fa ní àlewànú ha. Àwọn ní kòmí yẹn máa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ kó máa wá jẹ́ káwọn irúgbìn oríṣiríṣi onírànra. Àwọn oríṣiríṣi nǹkan làwọn oríṣiríṣi irúgbìn tó ń jáde láti inú ilẹ̀. Àgbálùmọ́ wà ń bẹ̀, oríṣiríṣiríṣiríṣi ń èso olókúnnú lẹ̀ yìí tọ́lọ̀wọ̀n bá ní kó máa jáde síta kó máa jápa ní fọ́ àmàrà yìí dẹ̀nínú ọ̀nà dẹ̀nà wànàzálìnà mìíràn sàmà ìmá àmúbàrọ̀kan fàǹbàtìnà bíi ìjànà àdéhùn wàhábàlẹ̀ hasin. àlàyé mi ti lè lè tọ́lọ̀wọ̀n tó ń ṣe fún wa yìí tó ní ṣe pẹ̀lú àyàtà ń bábà yìí náà ni. wànàzálìnà mìíràn sàmà ìmá àmúbàrọ̀kan. ọlọ́ọ̀bá lòun sọ kalẹ̀ láti sánmọ̀ fáwẹ̀ ẹ̀dẹ́ ènìyàn. Mubaraka. Àwọn omi omi albarka ni omi ọlọ́run gbogbo tọ́lọ̀n bá ti ṣe nǹkan albarka náà. Mubaraka. Ọlọ́mọ ọmọ wa jẹ́ kámọ̀ pé omi tó ń fi báraka sí kí n ṣe omi tó ń fi bínú sáyé. Mubaraka. Tómi náà wá ti wá délẹ̀ tán. Fáwọn bá ti náà bí ìjànà tí wà hábàlẹ̀ àbí èdè. Ọlọ́run náà wá wá jẹ́ kómi náà máa wá

tí ẹ̀ náà ń gbà tó náà bá pán tó bá tún rọ̀ bó náà tún ṣe rí ọ̀tọ̀ ni à wo ń tọ́lọ̀ bá ṣe wo kùkúmbà bó náà tún ṣe rí owó tàbẹ̀lọ̀ bó ṣe rí gbogbo àwọn èso yìí kàzálíkà tukhrajun. ọlọ́nibọ̀ ń ṣe ń dára ẹ̀ rẹ̀. alladhina nazala minas samaa. ọmọ ọba tó wọn ní komi sọ̀kalẹ̀ láti sánmà. mà á ń bi qadarin. omi ló di wọn tó wọn di pààrọ̀ ayé bùkátà sí. fàáṣánìlá bihi balidatan mayta. wọ́n wá fi ń yí àwọn ọlẹ̀ tó ti kú tó ti dẹ̀gbẹ́ tó jáde àwọn tẹ́ náà gbìtẹ́ kíbọ̀lá máa wá hù jáde ọlọ́dún kàtàlẹ́kà tó kọ̀rọ̀ jù báyìí náà la ṣe máa mú jáde nínú ilẹ̀jọ́ gbẹ̀dà kí a mọ̀. bálídà kan mẹ́tàn kàdálíkà tó kúrọ̀ ni

òkúta mi àpọ́n iyẹ̀pẹ̀ mi náà àpọ́n ewébẹ̀ mi náà pọ́n Allahu akbar fúláwà mi náà pọ́n ajẹ́rẹ́. mú bútẹ̀lì fún ní ẹlẹ́wà nù yá. ọlọ́run náà mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ tó máa kó kọ́lọ̀ wọn ò ní dọ́gba. wàtàrọ̀ bí bòṣó. kábíyèsí ọlọ́run ọba mọ́ ń dàrọ̀ ọlọ́run ọba. àgọ́rọ̀ bí bòṣó. ọba tó ṣe àwọn oríṣiríṣi àwọn igi ńláńlá sínú igbó. tó dẹ̀ ní kí wọ́n wọnú ara wọn kí wọ́n lọ́mọ́ra adẹ̀ lọ́mọ́ra wọn oníkàlùkù adẹ̀ máa so lára ara wọn àwọn ọ̀tàkùn kìí mí alọ́mọ́ra wọn báyìí àwọn nǹkan ní àdẹ̀ tí máa ti dẹ̀ tún dìde eré mi àtúndà débẹ̀gì mi àtúndà kí tó lórúkọ ìdílé. ìbálẹ̀ dúdú tẹ́pẹ́ dídú wọn báyìí kódà ẹ̀ náà ṣe mọ̀ pé irú kí lélẹ́yìí

àwọn ẹja ní àwọn afúnfún nínú omi náà ní ọ wà rẹja ní wà rẹ́ẹ̀dì nínú omi náà ni wọ́n ti wá o

wọ̀mìnà náà. ọlọ́wọ́ ní ó ń bẹ nínú àwọn èèyàn. wàtàwá. láwọn àrà tó ń dá tó ń fi àwọn èèyàn náà dá sáyé. wàtàwá. bẹ́ẹ̀ náà lè nínú àwọn dábàá náà ló ṣe rí nínú àwọn dábà oríṣiríṣi àti náà ẹran mìíràn tó jáwọn kan sìn ta fi ń rẹ̀ òkú kẹta ilé fún ní àlúwànù kàdálíkà ọlọ́run náà ṣàwọn ilé náà ní ìtí ẹ́ ti pé kọ́lọ̀ wọn ò jọra òkúta ilé fún ní àlúwànù ẹ̀nà oríṣiríṣi wo ṣe dá ìmẹ́ àti ẹwọ kọ́lọ̀ tí ẹwọ kọ́lọ̀ tèmi náà kọ́lọ̀ táwọn mìíràn nílùú títí wọn oríṣiríṣi àwọn àwọ̀ tọ́lọ́run fún ní kálukú ìwọ ni wọ́n tó ṣẹlẹ̀ sí wọ̀wọ́ lọ́mọ tó rọ́lù ẹ̀ táwọ̀ tí ò tẹ́ lọ́rùn ọlọ́run ni mo ṣe fẹ́ dá ẹ nìyẹn

mi o ma dúdú ní ẹran dúdú wàrádìí ẹ̀mí adìẹ dúdú bírímù wàrádìí àmì ajá dudu, ọdẹ̀rí ní a funfun wàrádìí ẹ funfun náà wà aláhùkúwà oríṣiríṣiríṣiríṣi nínú àwọn ẹran tá ń pa. wọ́n tó tẹ̀lé fún ní àlùwànù ọmọ wọn náà mọ̀. Innama yakhsha Allaha min ibadihil ulama. Láti ìtọ́lọ̀ àbátá ń sin o. Inna Allaha azizun ghafur. Wọ́n wá sọ̀rọ̀ kan bí tó ń bà mí lẹ́rù pọ̀. Innama yakhsha Allaha min ibadihil ulama. Gbogbo tó bá ti káyà yìí, àyàmí a tún máa já sí pé ha, ewu tó lọ́n ti sáwà oníkéwú lọ́rùn ọ̀ràn rí o ọlọ́njọ́ o májò di ọ̀ràn tí wà lọ́rùn lálẹ́kẹ́ a máa jáàrí yanjú láyé o. àmín. ọlọ́bá ní innama yakhsha Allah min ibadihi al-ulama. ọlọ́bá ní àwọn tó fi ń yẹ kí wọ́n páyọ̀ wọn ọlọ́wọ́n bá jù lórí ilẹ̀ ayé. al-ulama. al-ulama àwọn àfáà ni o. ana àfáà lè kan bẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a bá lákílá fà. àwọn wúlà. ẹ̀ àwọn wúlà ni. al-ulama. àwọn oníkéwù lákílá fà àwa náà la mọ àmọ́ gbogbo nǹkan yẹn. yakhsha Allaha min ibadihi al-ulama. wallahi ọ̀gọ̀rọ̀ àwọn oníjàlá bíi ninety nine point nine percent wọn náà mọ̀ pé táwọn ń ṣe àwọn kan ń fa jẹun ni. wọ́n mọ̀ ẹ kó fún ayé táwọn èèyàn bá dọ́dọ̀ rẹ̀ ní kó ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wọn kó dẹ̀ fún wọn ládùúgbò àtọ́ máa lọ ṣe kó dẹ̀ ṣe wáàsí fún wọn ṣùgbọ́n o mọ́ ṣe dákóló ẹ̀ báyìí ṣe ló dè wọn mọ́lẹ̀ àwọn àfáà tí wọ́n ń ṣe bídíà tí wọ́n ń ṣe mọ̀lídì tí wọ́n ń ṣe àsàlátù tí wọ́n ń ṣe gbogbo oríṣiríṣi tí wọ́n ń ṣe fìdáù wọ́n mọ̀ nítọ́lá ń sọ ń bèèrè nípa àwọn olóyẹ kọ́ páyọ̀ ọlọ́jù kan sọ fáwọn ẹ̀pẹ́ kí ní yóò dáa Innama yakhsha Allaha min Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Àwọn àfáà mọ̀ ṣìnà wọ́n kà á máa yẹ nínú Al-Qur'an àwọn ni wọ́n kà wọ́n tu wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ páyọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ ń ṣe. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Fáyẹ̀ wá ń dáhùn mi tó wà lọ́run pé ṣé torí di obìnrin múnú wá tí wá túmọ̀ ṣìnà ṣé ṣé ń dáhùn pé ọlọ́dọ̀ ní àwọn àfáà yìí rárá kò yẹ kó fọ́kùnrin lóbìnrin náà ìwà bàjẹ́ nìyẹn náà. Ìnáwó àìsàn ni mọ́ mọ́ sọ yẹ yadu rasulullah sallallahu alaihi wasallam yada mur'ati ó ní ọwọ́ ànábì ò kan owó obìnrin olóbìnrin kan rí ohun orí káwọn ẹbí fọ́ máa di obìnrin olóbìnrin máa fọ́ kan àwọn okó máa fọ́ kan obìnrin olóbìnrin lára máa fọ́ kan lọ́wọ́ ìyá àfà ìwà pàtẹ́ nìyẹn náà jákòó sọ̀rọ̀ nínú ìbáàdì yìí lìrùlámà. wọ́n ní mọ̀lídì ló kúnlẹ̀ síwájú òun dẹ̀ wá fọ́ kan lára kí ló ń kúnlẹ̀ síwájú ẹ̀ fún orúnkún rẹ̀ ọlọ́run ló ó tún wá fọ́kàn lára ó dánà márùn-ún ó ń gbà kúnlẹ̀ ẹ̀dá èèyàn ó tún wá fọ́kàn Owó pẹ́ṣàn fọ̀ṣàn yẹn náà tó gẹ́. Ìrìn máa ń lè bèèrè lè mí ká. Ọjọ́ yà fi mọ̀ rẹ̀ ti jẹ́ kókó kọ̀ láyé. Látàkùnfin hùn kan lè jù hàlá. Ṣé n tó ń ṣe ẹni pé ayé ti ń pè ẹ̀wọ̀n náà ti méèkì owó ń di rẹ̀? Ìrìn máa ń lè bèèrè lè mí ká. Ṣọ́ àánú ẹ ṣe mí. Ìrìn ah, máa ń lè bèèrè lè mí ká. Ọjọ́ yà fi kéwò ẹ̀ ṣiṣẹ́ kọ́ Ọjọ́ máa ń lò ìṣẹ̀mí bí aláìmọ̀kan, ọjọ́ jẹ́ káyé mọ̀ pé kí ó wà nílẹ̀ kó ní dáadáa. Àlè ìlú náà bí ìlímí yóò dìrì kú náà ńlá. Fàlẹ̀ àmì ìlú náà bí ìlímí yóò dìrì kú náà ńlá. Tó bá kéwú tó fa tó mọ̀ tó yé dáadáa tó wá lókè náà yẹ́ ni àmì lónà ọ̀la ah, ìrọ̀wọ̀ òkè náà máa ń mọ́lọ́dọ̀ ọlọ́run lálẹ́kẹ̀ẹ́ wọ́n àmì lónà bí ilmi yóò ríkú náà lánì alẹ́ ilmu nùrù walakin fi haqiqatihi ó tọ́ ni a bá ti ní o ti dìmọ́lẹ̀ fáyé walakin fi haqiqatihi ìwọ́n jákàn bèrè lọ́wọ́ tẹ pé kí láǹfààní kó wọ́jọ́ ní mẹ́mọ̀ ládùúgbò tá wọ́n táwọn ará àdúgbò ẹ̀fí mọ̀ ẹni fó máa ń jó nǹkan. Ìtàrà àdúgbò fi mọ̀ wọ́n ni pé ẹ́, ó láfọ̀ṣẹ́, Ìwé odò ẹ̀hùn ṣe ìwé odò fáwọn alẹ́ ilmù nùúrọ̀ mọ́lẹ̀ tó jẹ́ ládùúgbò tó wà ní wà láàkí fi àkí kan ti hé oríṣìíríṣìí wọlé lọ́njáde àwọn ọmọkùnrin tán àwọn oríṣiríṣi ọkọ̀ lọ ń gbé wọ́dẹ̀ náà wọlé náà jáde àwọn yóò ti mọ̀ pé o ṣiṣẹ́ fún wọn ni ṣé mọ́lẹ̀ ni wọ̀nyá àbókùnkù. alẹ́ ilmu nuru walakin fi haqiqatihi yakunu nuran wa yahdi man bihi amila. يكون نورا ويهدي من به عملا Ọmọ tó fàdà bí sílẹ̀ fún ẹ̀nà ni pé ó ń sè ní àwa tó kù, wọ́n rò pé bákan náà ni gbogbo àbọ̀ àṣírí. Àwọn pé wọ́n ni wọ́n dáwọ́rú ń tiẹ̀. Àwọn pé wọ́n ni wọ́n ló sọ́ra rẹ̀ di ẹgbẹ̀jẹ́ àfà, àwọn pọ̀ ló sọ́ra rẹ̀ di alùpàá àfà. Àwọn pé wọ́n ni ìmọ́lẹ̀ ìmá máa jẹ́ ìmọ́lẹ̀. Wọ́n yá tẹni tó bá wà lára rẹ̀ bá dùn. nínú àwọn àyà àdé máa bèèrè àmìlá. ìjọba ti kéwù ìmọ̀ tiẹ̀ ṣe nípa wá fi ń ṣáájò fáwọn ìyàwó níyàwó nílé ọkọ fi ń ṣáájò fáwọn ọkùnrin náà alótúngbà aláṣẹ́wó ṣiṣẹ́ kó bá lè fi kọ́sọ́mà. Ìmáàdà ja'allamuna. Ṣẹ́ká bèèrè lọ́wọ́ ẹ̀ òkí láàfàní pò kéwú. Wà máa fọ́dìlù ìlìmí náà. Kẹwàá ni ọláwọ̀ ló bẹ nínú kéwú ta ké láyé gan pàápàá náà. Ìrà lámúyòbìdìnà kullu máa nà ta'allamu. Nígbà tí kéwú ta bá ti kéwú bá ti ṣàǹfààní tí ò bá ti wúlò fáwa ta ké débi tó fẹ́ wúlò fáwùjọ torí tí ò bá wúlò fẹ́ni tó ké kò

òun náà dápa sílẹ̀ báwo lè lè ṣe fẹ́ sọ fáwọn ẹ̀kọ́ òkú sí òsínú islam. limadha ta'allamuna wa ma fadilu ilmina. kí á náà pẹ̀lú àwọn ará abí nana má dọ̀tí wa mọ́ tó gẹ́ gbọ́nà kó change kó yí padà islam ò gbé pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ ẹwà wọ́n lóní lọ́dọ̀ innama yakhsha Allaha min ibadihil ulama. na bá ní àwọn tó ṣe kí wọ́n páyọ̀ ọlọ́wọ́ bá jù náà náà wọ́n ní mímọ̀ ó ṣe pé nínú àwọn èèyàn kan náà ń bẹ láì ṣe kàbílọ́ àṣàyàkùnmọ́lá àwọn ilé ẹ̀nà òye kẹrù ọlọ́run tún bà wọ́n jù láwọn dókítọ̀ pàápàá àwọn dókítọ̀ tí wọ́n tún ṣiṣẹ́ abẹ àwọn tí ìṣẹ́ abẹ́ náà tàwọn náà sísun náà ó yẹ kẹ́rù ọlọ́run bá jù tó ń gbé táwọn náà ń dìrì pẹ̀lú ẹ̀ lójoojúmọ́ àwọn aláàárẹ̀ àwọn èèyàn tí ẹkú yẹ kó orí tí ẹkú náànú jù kó náànú lẹ́ẹ̀mí jù onírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kọ́ bẹ̀rọ ọ̀nà kọ́ náànú torípé tó bá rà wọn láàárẹ̀ ilé lónìí tó bá tún sì tún síṣẹ́ lọ́jọ́ kejì àwọn mélòó tó máa rí emergency ló wà wọ́n tún sáré gbọ́n àkọ́dé wọ́n tún gbọ́n àkọ́wọ́ ní ward orí bílẹ̀ ṣe ń mí orí bá gbogbo ilé tó kẹrù bà pẹ̀lú òtúnṣe ìṣẹ̀rànú túnṣe ìṣẹ̀lọ́hùn àfà tó náà wá kí gbogbo nta tàà ń sọ yẹn ló yẹ kó tó wá páyọ̀ lọ́wọ́ báyìí. al-ulama warasatul anbiya. alábìnrin àwọn àfà àwọn náà ṣe wọ́n fún àwọn ẹgbẹ́ bàbá wa

náírà. Wọ́n ní wọn ò máa fi dínárì lẹ̀ sáyé. Wọ̀lá dìrì hàmá. Wọ́n ọ̀dẹ̀ fi dírà mú lẹ̀ sáyé o, owó kọ́nà filẹ̀ sáyé o, báńkì kọ́nà filẹ̀ o, dọ́là kọ́nà filẹ̀ o, góòdì kọ́nà filẹ̀, sípà kọ́nà filẹ̀ sáyé o. Iná máa wà rásùlẹ̀ ìlí máa. Wọ́n tí wọ́n filẹ̀ lógún ta jẹ, òun náà ni mọ̀, tó wá lò mọ̀ fà yóò lò mọ̀. Àmọ́ni àkọ́dà ó àkọ́dà bí hazẹ̀ wá fìrìn. Àmọ́bìnrin ẹni tó bá wá dìmọ̀ náà mú tó lò tó fi ṣàǹfààní fáráyé tó fi tún ayé ṣe tó fi tún àwùjọ ṣe. akọ́dà bí àìsàn ìwà fìrín. arábìnrin ohun tó níyẹn tí ò ní tán láéláé ni oríire ńlá ló jẹ o ó ló ṣe yẹn o ìfà ńlá ló kó o torí ẹja lò ó wá fà ẹgbọ́n tọ́lọ́ tún tètè ọlọ́run bí nínú àwọn ló yẹ ká páyọ̀ wọn ọlọ́run ọba jù kò yẹ kán kábàjẹ́ mọ́ àfà lọ́wọ́ kò yẹ kó ṣe débi tán tẹ̀sí máa wá ká mọ́ lọ́wọ́ ìwọ̀tẹ̀ tó wá fi bò tún mutí ẹ̀sẹ̀ tó wá fi bò tó ah, wá ń lérí àṣíríwà máa sàtí ẹ̀ ẹ̀ ṣáàbà níwọ̀ wọ́n ṣàfihàn àṣà tó lè bá jẹ́ òní náà kàlì burúkú lọ́wọ́ òní burúkú lọ́wọ́ òní àwọn ogun burúkú lọ́wọ́ òní àwọn burúkú lọ́wọ́ òní àfọ̀ṣẹ́ lọ́wọ́ pẹ́pẹ́ ẹ̀ntẹ́ ń gbọ́ náà káàkiri ayé ẹ má ma fojú àfáwọ̀ àwọn eléyàn mọ́ ẹ má fojú àfáwọ̀ ọmọ ẹ má fojú ẹ̀wù wọn má débi tẹ́ fi máa máa kọ̀nẹ́ tí wọ́n mẹ́sìn wa gbogbo tí wọ́n ṣe ẹ̀wọ̀n ojógún ẹ̀ nínú ẹ̀sìn wa ẹni wọ́n sọ pé àwọn fi tàbátà Tàlú sọ bẹ́ẹ̀ fún ẹ. Nàmá yàrísà lọ́ra mínú ìbá dìhìlì ìlàmá. Ẹni tó ṣẹlẹ̀ ọ̀nà lánàá jẹ́ kí náà tọ́lọ̀ ọba tó fọ́ra ara rẹ̀ gégùn lé lórí. Ṣọ́lọ̀ wa rán wọ pé kí wọ́n náà máa wá lò fi tọ́kọ́ fẹ́ gégùn léyàn lórí. Àbúlà ábìlẹ̀ ọlọ́run bá gégùn lé lórí jẹ́ náà tó àtìyàwó rẹ̀ fara ní ànábì tí wọ́n ń ṣe kàfánàbì. Sọ́lọ́sọ́lọ́ tíyàwó rẹ̀ náà lọ ń kó igi ẹlẹ́gùn sọ́nà fánàbì ibi tánàbì wá fẹ́ gbà kọjá òun náà kọ́ rẹ̀ dẹ̀rẹ́ àbúlé àbí ní owó lọ́wọ́ òun náà wọ́n fi owó dáwà láàrin òfin fara ní àwọn tí wọ́n gbé ṣọ́lọ́ dání àtànẹ́bẹ̀tàn sọ́ábà èèyàn lọ́lọ́wọ́n wá gégùn lé lórí pé alábìtún pè wọ́n jọ òun náà wà láàrin wọn alábìtún ṣe wà sí fún wọn bó yóò tẹ̀lé sí bọ́ lè yí padà anábì òsòdì ọ̀rọ̀ kò lérí ògùn kò lérí kankan èèyàn náà anábì wá pè wọ́n tuntun ṣe wà

mo sọ fún pé òfò ti dé bọ́wọ́ rẹ̀ àti gbogbo tó rùn pò níláyé àti jẹ́nà àbíláàbì tí wá di ẹjọ́ arinlẹ̀ tí ò jẹ́ kankan mọ́ ọlọ́run ló bínú sílá sókè lọ́hùn. innama yakhsha Allaha min ibadihil ulama. ọlọ́run ní àfáà ló fi ń yẹ kó pa ọlọ́run ọba jù. inna Allaha azizun haqqafun. wọ́n yẹ ládùn ọlọ́run ọba ọ̀rọ̀ wọn ọlọ́run ọba tí ń ṣàlùkùrán. wà á kọ́ mu sọ̀lá. ọlọ́ jẹ́ àfáàrí wọ́n jẹ́ mùsùlùmí ọjọ́ mọ kéwèrè wọ́n wá ń kírun àpò òkírun mọ́ ọmọ kéwò kírun mọ́. wà á fà kú mi má lọ́sà kọ̀nà ń sin ra o wà á láníyà. ẹ tún wá ṣe títí títí ẹ ṣòde ṣòde ṣòde ẹ tún dìde lọ kírun á ojú òde tì í. wà á fà kú ọlọ́ni wọn tún wá ná àwọn ọ̀rẹ́ tún kó jọ láì ní wọn ná ọlọ́ni wọn ná nínú ta fún wa. ọ̀sán náà ń sin ra wà á láníyà. wọ́n ṣe ń ná ní kọ̀rọ̀ ni wọ́n ná lọ ní gbangba. Yarjuna tijaratan lan tabur. Ọlọ́run gbogbo ẹni tó bá rí báyìí. Yarjuna tijaratan lan tabur. Tó ń ṣe dáadáa. Yarjuna Ọlọ́run bá owó tí ò ní parun ló ń bùn ọlọ́run bá ṣe o. Liyuwaffiyahum ujurahum. Ọlọ́run ní gbogbo ẹni tó bá wá dúró déédéé pẹ̀lẹ́sì. Liyuwaffiyahum أجورهم olùmọ̀ ó dẹ̀ ló ń ta fún olú dáadáa fàní ẹ̀mí tó ní láyé ó fi ní dáadáa. bí wọ́n fi yẹn ujurahum. ọlọ́run náà fẹ́ fún wọn gbogbo ládàá wọn àfúnpé ni ọ. wa yazidahum min fadlihi. wọ́n ní bákan náà wàá lé wọn kún nínú ọlá lọ́dọ̀ wọn ọlọ́run. innahu ghafurun shakur. innahu ghafurun shakur. ọlọ́run dáadáa jẹ́ wọn ọlọ́run bá ti máa forí jì nílùú wọn ọba tó dẹ̀ yẹ pọ̀ bọ́ lọ́pẹ́lú wọn ọlọ́run tó bá ṣe dáadáa ọlọ́run á fún ẹ ní ẹ̀san tó pọ̀ ju tó ṣe lọ tó bá dẹ̀ dáwọ́rú ìyà tó kọjá ojú orí ẹ̀wà jẹ́jọ́ gbẹ̀rẹ̀ kí á mọ̀. ṣeré máa ń ṣe lọ. máa ṣe lọ mọ́ra sí o. ṣìkàṣìkà ṣe pẹ̀lẹ́. ṣìkàṣìkà jáwọ́ ń bẹ̀ o. ẹ̀san ń bọ̀ wá ké. kò sọ́gbà tá a fẹ́ dá sí ẹ̀san ń bọ̀ o. ẹ̀san ń bọ̀ wá ké. abiola àwọn bá kó jọ dáadáa ní kọ́lọ́ njá máa ṣe lọ májà máa ṣe tí ò hamdika shada la illa anta astaghfiruka wa وعليكم السلام اوكي لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpòtẹ́ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní Da'watul Haqqi lẹ́nà Abẹ́òkúta.